àwọn olórí iléeṣẹ́ àti ẹ̀ka iléeṣẹ́ ọba gbogbo ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ṣe ní sísẹ̀ntẹ̀lé láti ṣe àgbéyẹ̀wò àwọn bí wọ́n ṣe ṣe iṣẹ́ sí nínú ètò ìṣúná wọn fún ọdún 2023 kí wọ́n tó di pé wọ́n fi àbá ìṣúná tí wọ́n fẹ́ ná ní ọdún 2024 lélẹ̀ níwájú igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn náà mọ̀ sàlàkọ́ Oyèdélé ẹni tí ó ṣe kò kárí ètò náà ní orúkọ gómìnà Dàpọ̀ Abíọ́dún ó tẹnumọ́ ìpinnu ìjọba láti rí i dájú pé gbogbo àwọn tó lè kàn ni wọ́n kó ipa tiwọn tí wọ́n sì ṣe ohun tí ó yẹ fún ìpèsè ètò ìṣúná fún ìgbáyégbádùn àwọn aráàlú nínú ọ̀rọ̀ wọn àwọn olórí iléeṣẹ́ ọba gbogbo ni wọ́n ṣe ìlérí wípé àwọn yóò mú ìgbésókè bá owó tí wọn yóò pa wọlé ní ọdún tí à ń sọ nípa ìṣúná rẹ̀ yìí nígbà tí wọ́n ń ṣe ìfilélẹ̀ ìgbójúsùn wọn lórí bí wọ́n ṣe ń retí iṣẹ́ tí àwọn àjọ àwọn iléeṣẹ́ ọba àti ẹ̀ka iléeṣẹ́ ọba gbogbo yóò ṣe àwọn tí ó sọ̀rọ̀ níbẹ̀ ni wọ́n gba àwọn àmọ̀ràn wípé kí wọ́n mú ẹ̀dínkù bá bí wọ́n ṣe ń ná owó